òkè káàbọ̀ sí àjà àbálẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tí wọ́n tún jẹ́ akọni nì ìyẹn ìkòròdú boys ó ní àwọn ènìyàn ti ń gbóríyìn fún látàrí iṣẹ́ takuntakun tí wọ́n máa ń ṣe pàápàá jùlọ láti sí àwọn onísinimá àti àwọn tí wọ́n ní ẹ̀bùn jẹ lórí ayélujára léyìí tó ti ń gbé wọn pàdé àwọn òṣèré ilẹ̀ òkèrè àti àgbáyé gbogbo pàápàá jùlọ bí gbajúgbajà òṣ òṣèré Tyler Perry ti lo fọ́nrán fídíò àwọn Ìkòròdú boys lórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ wípé àwọn ọmọ yìí ti jẹ́ kí ọjọ́ mi lóyin ládùn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pàápàá tí wọ́n jẹ́ ìlú mọ̀ọ́ká bẹ̀rẹ̀ sí ní sọ ọ́ sí abẹ́ wípé ká má parọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wọn ò kẹ̀rẹ̀ nínú lílo ẹ̀bùn wọn ẹ jẹ́ kí a wò díẹ̀ níbẹ̀. hallelujah hallelujah hallelujah. the hell are you doing? I'm gonna make this big for my great grandson's graduation barbecue. I know you want barbecue ribs, but do you have any room for roasted brown? What? The hell? You gonna buy me another damn tree? My baby is graduating. I am so proud of you. Thank you for letting me stay here. Come here anytime you want, day or night. As long as you don't stay too long. You leaving right after graduation, right, baby? We're cutting forever is this? I ain't proud. I'm a brown too. No, you're, you're more. Y'all here about to break loose now. There's the midway, and then there's the Medea. Lawless and lawless. Ooh. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án di àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú mọ̀ọ́ká gbogbo ni wọ́n sì ń kí òṣèrébìnrin ni Rita Dominic wípé ó kú oríire ti ayẹyẹ ìgbéyàwó rẹ̀ eléyìí tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe nílọ́lọ́ yìí àwọn bíi Ìyábọ̀ Òjó àti àwọn òṣèré gbogbo ni wọ́n lo ìtàkùn ayélujára wọn láti fi àwòrán àti fọ́nrán ìgbéyàwó Rita Dominic sórí ìtàkùn ayélujára wọn léyìí tí wọ́n fi ń kí ọmọbìnrin náà wípé ó kú oríire ayẹyẹ ìgbéyàwó wípé ẹ̀yìn ìyàwó ò nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà orí ayélujára ni Túndé Ednut ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn ọkùnrin nímọ̀ràn pàápàá jùlọ àwọn tí wọ́n ń la ohun kan tàbí méjì kọjá tó dàbí ìṣòro lásìkò tó fi àwòrán kan sórí ìtàkùn ayélujára rẹ̀ nípa arákùnrin kan tó ń gbé nínú yàrá tí kò sí ohun àmúyangàn kankan nínú yàrá náà lẹ́yìn tó sì béèrè lọ́wọ́ àwọn obìnrin wípé ta ni nínú yín tó lè fẹ́ ọkùnrin kan èyí tí yàrá rẹ̀ rí bí eléyìí lẹ́yìn tó ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin lórí ìtàkùn ayélujára bá ń pariwo ọlọ́run máa jẹ́ ẹ́ o ṣùgbọ́n Túndé Edna ti sọ wípé bí òun ṣe bẹ̀rẹ̀ gbé ayé tòun gan-an leléyìí kólódòmarè tó gbà fún òun kódà òun ò tilẹ̀ ní yàrá iṣẹ́ lòun máa ń wọ àwọ̀sùn káàkiri ṣùgbọ́n ní báyìí ẹni tó ń wọ àwọ̀sùn lánàá ti di ẹni tí olódùmarè gbà fún lọ́jọ́ òní ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje àmì ńlá ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń ṣe sí orin eléyìí tí àwọn ìlú mọ̀ọ́ká ọ̀dọ́mọdébìnrin ni Glorious twin tí ìsórí ìtàkùn ayélujára wọn tí wọ́n fi ń gbàdúrà léyìí tí wọ́n ń sọ wípé má jẹ́ ń ṣe làálàá lásán kí n má ṣe làálàá láláì lérè bí a kò bá gbàgbé wípé àwọn ọ̀dọ́mọdébìnrin wọ̀nyí ni wọ́n ti ń lo àsìkò ọlídé àjíǹde wọn láti tètè lo ẹ̀bùn yìí kó tó di wípé wọn ó wọ ilé ẹ̀kọ́ padà léyìí tí wọ́n sì sọ wípé àwọn ṣe orin ọ̀hún ọ̀hún láti fi gbàdúrà fún gbogbo àwọn ènìyàn tí wọ́n ń ṣiṣẹ́ tí wọ́n sì ń ṣiṣẹ́ bí erin tí wọ́n ń jẹ̀jẹ̀ ìlérí láti gbàdúrà àti láti ṣe àmì wípé kí olódùmarè jẹ́ kí wọ́n má ṣiṣẹ́ láì lérè ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. má jẹ́ ṣeṣeṣe láláì lérè o káyé má bàa béèrè wípé ọlọ́run. 我吧，谢谢谢。 kẹfà ọmọ tí ẹ̀yà bá bí ẹ̀yà náà ni yóò jọ òun náà ló dífá fún gbajúgbajà orí ayélujára ni Lékan Àgbànàkí gẹ́gẹ́ bí ó ti gbé ọmọ rẹ̀ dání lórí fọ́rọ̀ kan tó fi sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí ó ti ń kọ́ ọmọ òun ní ọ̀rọ̀ sọ bí wọ́n ti ń pe ọ̀rọ̀ tẹ̀lé ọmọ náà láti lè kọ́ ní ohun rẹ̀ àkọ́kọ́ ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú ẹ̀. bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ Baba Baba Baba ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀hán onígbajúgbajà olórin ẹ̀mí ni Mosúnmọ́lá bẹ̀ ń ṣe bí ìlú mọ̀ọ́ká akọrin ẹ̀mí Àdùkẹ́ Gòdì ti lo ìtàkùn ayélujára rẹ̀ ìyẹn ti Instagram láti kí ọmọbìnrin ọ̀hún wípé ó kú oríire ti ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ Àdùkẹ́ Gold ó ní ó lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí Mosúnmọ́lá bẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí léyìí tó sì ń sọ lórí ìtàkùn ayélujára náà wípé ọmọ ọ̀hún dára arábìnrin tó ṣe rere gbáà ni ó sì ń kí yìí pẹ̀lú àdúrà wípé kí olódùmarè jẹ́ kó pẹ́ láyé láàyè àti láàyè tó dára léyìí tí mosúnmọ́lá kò lè pa ayọ̀ náà mọ́ra nípa ṣíṣe àtúntẹ̀ àwòrán ọ̀hún àti àtẹ̀jáde èyí tí àdùkẹ́ gòdì fún sórí ìtàkùn ayélujára rẹ̀ láti dúpẹ́ lórí insta story àti whatsapp status rẹ̀ wípé ẹ ṣe máa ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ìlú mọ̀ọ́ká akọrin tó tún jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ queen madiva olóti ń kí gbajúgbajà olórin àti òṣèré she baby àti mama Madiva pẹ̀lú wípé wọ́n kú oríire ti ayọ̀ ọjọ́ ìbí Queen Madiva ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́tò màmá tirẹ̀ àti ti àwòrán she baby àti ti àwọn ẹlòmíràn tó ṣe àpòpọ̀ rẹ̀ sórí ìtàkùn ayélujára láti mọ rírì àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n ń ṣe ọjọ́ ìbí tó sì ń gbàdúrà wípé bí ẹ ti dára tí ẹ sì jẹ́ orísun ayọ̀ fún òun kí olódùmarè má pa wọ́n lẹ́kún kó sì má sọ wọ́n di ìbànújẹ́ èyí ni ọ̀rọ̀ tí Madiva fi sórí ìtàkùn ayélujára rẹ̀ tí ọ̀pọ̀ sì ṣe àmín ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ọmọ tó bá ń ṣiṣẹ́ déédéé ó yẹ kó lásìkò ìgbádùn ẹ má bì mí léèrè lásìkò tí ìgbádùn mi bá dé tàbí níbi tí mo bá ti rówó ẹni tó sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ó ní gbajúgbajà òṣèré Láídé Bákàrè bí ó ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò kan lásìkò tó wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ àjíǹde tó kọjá ó lo fọ́nrán náà láti tẹ̀ jáde ní kòpẹ́kòpẹ́ yìí fún àwọn ènìyàn wípé ẹ wò ó mò ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ó sì yẹ kí n ṣe tí n bá bá lówó tàbí tí n bá kọ́lé ẹ má béèrè lọ́wọ́ mi wípé níbo ni mo ti rówó nítorí wípé ọmọ ṣiṣẹ́ ṣiṣẹ́ ni mí ẹ wò díẹ̀ nínú ẹ̀. and now you ask us where are they seeing the money níbo ló ti ń rówó iṣẹ́ la ń rówó and they will ask ah latest language multiple language kí ló ń ṣe ni mo wà o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ẹ má bà pẹpẹ jẹ́ ẹ má gbé iná àjòjì wọ pẹpẹ ó ní ọ̀rọ̀ tó gba ẹnu gbajúgbajà olórin ẹ̀mí bukola akínadé tí gbogbo ènìyàn mọ̀ sí ṣẹ̀ǹwẹ̀lẹ̀ jésù bí ó ti lo ìtàkùn ayélujára facebook rẹ̀ láti fi ìkọ́mínú rẹ̀ hàn pàápàá jùlọ sí àwọn olórin ẹ̀mí tí wọ́n ń lo ìtàkùn ayélujára wọn àti ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tí kò yẹ kí wọ́n bá lẹ́nu àwọn ọmọ ọlọ́run máa gbé sórí ìtàkùn ayélujára láti máa wá ọ̀pọ̀lọpọ̀ èrò àti àwọn alátẹ̀lé lórí ìtàkùn ayélujára ó sọ wípé eléyìí kò bójúmu ẹ yé jẹ́ kí a gbé iná àjèjì wọ orí pẹpẹ àwọn orin tí kò yẹ kí wọ́n bá lẹ́nu ọmọ ayé aṣọ tí kò yẹ kí wọ́n bá lẹ́nu àwọn tí kì í ṣe ọmọ ọlọ́run gan ni wọ́n bá lẹ́nu àwọn olórin ẹ̀mí bí ó ti ń sọ eléyìí bó sì ń bẹ̀ wọ́n láti ronúpìwàdà bẹ́ẹ̀ ni kò gbàgbé láti pe ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbà olórin àgbààgbà sọ̀rọ̀sọ̀rọ̀ láti pe àrò kí wọ́n pa ọ̀dọ̀fín inú wọn kí wọ́n pe gbogbo àwọn ọmọ tí ń bẹ lábẹ́ wọn láti jáwọ́ jásẹ̀ nínú gbogbo ohun tó lè máa ta àbùkù bá orúkọ Olúwa ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ẹ̀. ẹ jẹ́ pé àrùn àtọ̀dọ̀fín inú wa ká bá sọ̀rọ̀ ohun tí ò da ò da o àìfún lóúnjẹ tiẹ̀ kò sọ pé kébi pa Ọlọ́run àwọn áńgẹ́lì ń bẹ́ńbẹ̀ tán yìí wọn ò níṣẹ́ méjì so tó bá l'opportunity àti àti tó fún wa lórí ọ̀fẹ́ láti ṣe bí wọn gẹ́gẹ́ má tún má fọ́jú ẹ̀pọ̀ fún wa mọ́ àti láwọn tí wọ́n rí pé gospel pé àwọn wọ́n dẹ̀ lọ ṣe nǹkan míì ọlọ́pàá ò dẹ̀ mú wọn sí. bẹ́ẹ̀ ni àwọn kan ti kọrin ìrere rí wọ́n dẹ̀ ní kò pè kò mówó wá wọ́n dẹ̀ kúrò mbẹ̀ wọ́n ṣe ilé ayé wọn lọ sí kò dẹ̀ ní wọ́n lọ kò ní pé wọ́n máa jóná tó bá ti mọ ọlọ́run ẹ̀ gbogbo ni òṣàbò lè gbèmí ṣe mí bó ṣe bá mi tó bá ti rí págbára ọlọ́run òtún ẹgbẹ́ dìde láì fi wọ́n ran wọ́n ran àtijátijàti ìkun wá nǹkan míì òbí tó rin ẹ bá ti máa tà wá lọ́kọ́ lọ́kọ́ mbẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní gbajúgbajà akọrin orílẹ̀-èdè Tanzania kan ìyẹn Diamond Platnumz ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán orin rẹ̀ tuntun kan eléyìí tó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó pè ní wọ́ndà tó sì ṣe wọ́ndà kan nínú rẹ̀ nípa lílo gbajúgbajà òṣèré Jídé Kòsọ́kọ́ nínú orin náà ní táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń sọ wípé ohun rere gbáà òun ni Diamond Platnumz ṣe nítorí wípé ṣàṣà nínú àwọn ọmọ orílẹ̀-èdè mìíràn ló lè lo àwọn òṣèré orílẹ̀